yìnyín ọlá ògo ni fún ọ agbára àti pàjẹ tìrẹ ẹgbẹ̀rún àwọn kò tó yìn ọ́ mo wọlé mojú bá rẹ yìnyín ọlá ò bàbá rere yìnyín ọlá ògo ni fún ọ agbára àti pàjẹ tìrẹ ẹgbẹ̀rún àwọn kò tó yìn ọ́ mo wọlé mojú bá rẹ ọlọ́run tí mi ò rí o tí mo rọ́wọ́ agbára rẹ o òṣùbà rere o ọlọ́run tí mi ò rí rí o tí mo rọ́wọ́ ìyanu rẹ òṣùbà rere o ó tóbi arúgbó ọjọ́ ó tóbi o ọba tí kò ní kejì ògo ló yẹ ọ́ o ó tóbi ọba rere ó tóbi o ọba tí kò ní kejì ògo ló yẹ ọ́ o èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí tí ọlọ́run ọba mi òkè tó tì mí lẹ́yìn gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín náà ti wà ní àlàáfíà lórúkọ jésù kristi àlàáfíà ọlọ́run àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo olólùfẹ́ mi pátápátá kò ní fi wá sílẹ̀ eléyìí ni mo fi dé sẹ́rẹ̀ tó go ìgbàlá lẹ́nìí lórúkọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ kìkì ògo nínú ògo àrí ìró àlá ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àjíǹde àtìyè ó gbàgbà kúrò lọ́wọ́ ikú ó ní ikú oró rẹ̀ dà ó ní ìsàkú ìṣẹ́gun rẹ̀ dà kábíyèsí Olódùmarè ọba tó lọ kọrin kése alẹ́ mi ń sọ̀rọ̀ nípa ọlọ́run ayérayé ọlọ́run tó tẹ́lẹ̀ bí ẹni tó tẹ́ni ọlọ́run tó ń gbénú ọ̀run pàṣẹ ah, hmm, kábíyèsí Olódùmarè èmi ò jẹ́rí ọfín arọ́bàfín báyìí òun lọ́ba máa ń pa ọba má pa mí tọba ni mo ṣe. tó lórí ètò Ògo Ìgbàlà lẹ́nu gẹ́gẹ́ bí ṣe wa ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò Ògo Ìgbàlà nǹkan tá a máa ń ṣe náà ni pé ká fi ọ̀rọ̀ jómi torú ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tó bá yanrantí láwùjọ àti àwọn olórin ẹ̀mí tí wọ́n dúró déédéé àti gbogbo àwọn tí wọ́n máa ń kéwì ní ọ̀nà ti Bíbélì àti gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run àwọn la máa ń gbọ́ tá máa ń fi ọ̀rọ̀ jómi tí ọ̀rọ̀ lẹ́nu wọn ní oríṣiríṣi ọ̀nà tèmi ò ní yàtọ̀ ṣùgbọ́n lórúkọ ọlọ́run Ísírẹ́lì ó máa kún nítorí pé káàtìẹ̀ tó débí lẹ́ni ọlọ́run àwọn bàbá wa òun náà ti wà níkàlẹ̀ ẹ má gbàgbé wípé ọ̀rọ̀ ọlọ́run inú ajó nìran ni ó ní ọ̀rọ̀ ọlọ́run náà dẹ̀kẹ̀rẹ̀ bíbélì gan sọ wípé ó ní olúwa ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi lẹ́ni ẹ má kàn jókòó ẹ̀yin ní ẹ bíbélì yín ẹ mú gègé ẹ mú ìwé torí pé lẹ́yìn gbogbo ọlọ́run tó máa jáde lẹ́yìn tó bá ṣe ń jáde tẹ́ ẹ̀ ń gbọ́ tẹ́ ẹ̀ dẹ̀ ń fọkàn bá lọ lọ́lọ́kùnrin jọ̀kan gbogbogun ayé yín lórúkọ Jésù Kristi ájò dànù ádẹ́jọ́ tèmi náà dànù àmọ́ kó tó di pé mo ṣàfihàn àlejò mi lórí ètò wa lẹ́nìí kó tó di pé a lọ sínú ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ fi bá wa sọ̀rọ̀ lẹ́nìí mo fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá àti gbogbo ìránṣẹ́ ọlọ́run tẹ́ ti bá mi dòwò pọ̀ lórí ètò ògo ìgbàlà àti gbogbo ẹni tẹ́ tún ti pípẹ́ à ẹ̀rí ìjọba yo àwa náà ń bọ̀ o gbogbo yín pátápátá ni mo kí tí mo dúpẹ́ fún kí ni mo jẹ́ níwájú yín ta lè mi ọmọ kékeré ìtẹ́ nífẹ̀ẹ́ mi tó tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pè láti ìlú Kogi ìlú Bayelsa ìlú Delta Port Harcourt ni ìlú Ìlọrin ni Ìlọrin Àfọ̀njá ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pè látọ̀ṣun Ìbàdàn láti Kútọ́nù Ghana Cote d'Ivoire gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ wò lórí YouTube náà ní Instagram ní Facebook ní gbogbo yín pátápátá ni mo kí ta lèmi ọmọdé yìí tí màá máa ríra mi níwájú yín lórúkọ jésù kristi bẹ́ẹ̀ ṣe fìfẹ́ hàn sí mi ẹ̀mí mímọ́ á fìfẹ́ hàn sẹ́yìn náà mo wá gbàdúrà pé lórúkọ jésù kristi gbogbo ibi tẹ́yìn náà ń gbà wọ́n ọlọ́run àti aráyé àti èṣù àtẹ̀ṣẹ̀ lórúkọ jésù kò ní bàbẹ̀jẹ́ fún yín àlejò mi ti wà níkàlẹ̀ lórí ètò Ògo Ìgbàlà lẹ́nìí mo ti sọ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ọlọ́run tèmi ó máa kún bọ́bọ́ nítorí pé ọlọ́run ti ká lára rẹ̀ ó ti wà lórí ètò káàtì ẹ̀ tó débi lónìí rárá rárá tó bàbá nínú olúwa ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó ẹ bá mi kí gbogbo àwọn aráalé. ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí ní àkókò yìí bí olúwa ti ń bẹ láàyè mo gbàdúrà ẹ̀ ò ní fojú sunkún ọmọ. àmín alágbára tó dúró láti fi ọmọ yín ṣe ìrúbọ lópin ọdún iná ọlọ́run á jó wa. àmín jésù. olúwa tó pè mí tó sì yàn mí tó ní kí n wá sórí ètò yìí yóò dá yín láre. àmín jésù kristu. ẹ ò ní rí ìdààmú. àmín. iléeṣẹ́ yóò máa gbèrú sí i. àmín jésù. gbogbo ọkàn tá a jọ wà ní mo gbàdúrà ẹ̀mí mímọ́ yóò ṣe àtìlẹ́yìn fún mi. àmín jésù. ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà. àmín jésù. jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù kristu ẹ̀yin náà rí pé nǹkan tí bàbá wa fi bẹ̀rẹ̀ yẹn ẹ̀rí pọ́wọ́ tó lágbára ni ẹ mú àgbà yóò bílẹ̀ sọ pé bẹ̀rẹ̀ kì í ṣe níṣẹ́ oníṣùgbọ́n tó bá ṣe é dópin onírú wọn bẹ́ẹ̀ náà ni àhó gbàlà lórúkọ Jésù Kristi àtẹ̀mí àti níjọ́ ìkẹyìn àhó òdẹ́ni ìgbàlà. àmín. tó bàbá ni olúwa kí ni àkórí tí a fẹ́ fi bá a sọ̀rọ̀ Ọlọ́run lónìí. ẹ àkórí ọ̀rọ̀ tá a fẹ́ yẹ̀wò gbogbo aná la ti mọ̀ ṣùgbọ́n a tún fẹ́ tu yẹ̀wò nítorí pé lọ́tùnlọ́tùn ni ọ̀rọ̀ Ọlọ́run àkórí ọ̀nà náà wí pé ohun tó sọ jáde náà ni pé àìgbọràn. àìgbọràn. yes. àìgbọràn. àìgbọràn. ó yá ẹ tẹ̀síwájú. àìgbọràn jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé bí èèyàn méjì bá jọ wà tán bá sọra wọn pé ṣe báyìí ẹni tó ju ni lọ a máa ja aláìgbọràn sí nítorí pé àwa tá à ń gbọ́ ayé tí kunkun a ò fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ sí. ọ̀rọ̀ yìí jáde nínú Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹta rẹ̀ bẹ̀rẹ̀ níbi tí ejò ti ṣe àrékérekè láti tó ènìyàn jẹ náà àìgbọ́ràwé ènìyàn nínú ọgbà Édẹ́nì ló mú wàhálà bí ìdààmú bálé ayé títí di òní àìgbọ́ra èmi àti ìrẹ náà ló mú orílẹ̀-èdè Nàìjíríà wà níbi bó ṣe wà lónìí àìgbọ́rọ̀ nínú ìpínlẹ̀ orílẹ̀-èdè kan ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló mú ìjìyà bá ìpínlẹ̀ kọ̀ọ̀kan àìgbọ́rọ̀ nínú ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan òun ló mú wàhálà àti ìdààmú bá ìbílẹ̀ kọ̀ọ̀kan àìgbọ́rọ̀ nínú ilé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 ó wá ní èmi àti rẹ ò gbúdọ̀ jẹ́ inú rẹ̀ ṣùgbọ́n ayé etí kókó èmi àti rẹ a rìn nínú àjòyè ohun tí ọlọ́run ní ká bá ṣe èmi àti rẹ bẹ̀rẹ̀ sí í ṣe àwọn bẹ̀rẹ̀ sí í jẹ́ wipe. wá dé ọlọ́run wá wò wípé níbo lẹ̀ yìí wà á ní àwọn afarapamọ́ níbo la farapamọ́ sí níbo la jókòó sí níbo ni ìyà ti wá níbo ni ìjì ti wá ìjíwọnú ayé mi àti rẹ ẹkún wọnú ayé mi àti rẹ ìdààmú wọnú ayé mi àti rẹ ṣùgbọ́n láì ní jésù ohun gbogbo ẹ̀ yóò lè kúrò nínú rẹ̀ nítorí pé orúkọ jésù nìkan ló tó gbani nítorí orúkọ jésù nìkan ló tó lani láì sí jésù kò sí ìta lè dà láyé ìránṣẹ́ yìí ẹ wò obìnrin àkọ́kọ́ ẹ wò bí ejò ṣe tàn jẹ tó wọnú obìnrin lọ tó sì tàn jẹ ẹ wò ègún tí ọlọ́run dá ọlọ́run mú ejò ó wo sùsù ó fún ní ègún mẹ́ta ó wo obìnrin ó wo sùsù ó fún ní ègún mẹ́ta ó wo ọkùnrin tó fi ṣe olórí àkọ́kọ́ ó fún ní ègún méje ẹ wo ìyà tó jẹ́ pé ọkùnrin jẹ lónìí èmi àti ìrẹ màmá bàbá tó wù mí mo gbàdúrà gbogbo ègún tó di ọjọ́ sínú ayé ìgbà tirẹ̀ iná ọlọ́run yóò jó wọrọ. àmín jésù kristi. nítorí pé olúwa nìkan ṣoṣo ló lè má ìgbọràn kúrò nínú ayé ọ̀kẹ́ ènìyàn wo bí tó ti ṣe àìgbọràn arákùnrin wo bí tó ti ṣe àìgbọràn arábìnrin wo bí tó ti ṣe àìgbọràn àìtíbọ̀dá wo tó mú ìjìyà bọ́nú ayé rẹ lónìí ó ṣe ronúpìwàdà ó ṣe gba Jésù lólú àtolùgbàlà rẹ nítorí pé Jésù nìkan ṣoṣo ni ọba Jésù nìkan ṣoṣo lọ́ba tó tó gbani láìsí Jésù òkú ni ènìyàn àìgbọràn tẹ́ ó mú ìjìyà bá ayé wa ó mú ẹsẹ àti ìkánjú ó mú wàhálà wọnú ayé ẹ wo lóde òní ohun tó yẹ káwọn bí orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ kan pín fi sọ̀rọ̀ àwọn kan nìkan kó mọ́ra wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ ìyàwó ń jẹ́ wọn àwọn olúwa ọlọ́run dá wọn ò dára wọn lọ́hùn nítorí a a ti ṣẹ̀ sí òfin ọlọ́run àwọn ọlọ́run tá ọlọ́run kò sí nǹkan pè é bọtí kò sọ títà lè gbé kalẹ̀ tọ́lọ́run fẹ́ mu ṣùgbọ́n fún ọkàn ara wa torí pé ajá ìgbọràn sí ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run tòótọ́ ẹ jẹ́ yí padà lónìí nítorí ìfẹ́ ni ọlọ́run ó ní bí èmi kò tilẹ̀ rí ó ní oṣù gbogbo ọlọ́run bẹ láàyè ó lè fàtú tó o bá súnmọ́ tó o bá gbàgbọ́ ó ṣetán láti pé kó nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ ni kó mú àìgbọràn kó lọ́nà rẹ lónìí àìmẹ́yẹ ikọ̀ àti ìríjú tó ti ṣubú nípa ìgbọ́ràn àìmẹ́yẹ ọkàn tó ti ṣubú nípa ìgbọ́ràn ẹjẹ́ mi àti ìrẹ́ yóò wò lónìí Sọ́ọ̀lù ṣubú nípa ìgbọ́ràn nítorí pé ó ṣubú nínú ìrìnàjò yìí Ọlọ́run sọ wípé kó lọ pẹ́ mẹ́lẹ́kìró ṣùgbọ́n kọjá ẹ̀yẹ rẹ̀ ohun tó lórí kó pa gbogbo rẹ̀ ó kó àwọn kan wálé ó ṣe àìgbọ́ràn ó ṣe ojú kòkòrò àìgbọ́ràn nìyí nítorí pé tó bá gbọ́ ohun tó sọ fún ìbámá ìbámá ìbámá rí kúhe ìjọba rẹ̀ ìbámá fàyà ìjọba rẹ̀ ìbálẹ̀ dúró lé lórí ṣùgbọ́n nítorí pé ó ṣe àìgbọ́ràn ẹ̀wọ̀n akẹ́ni nínú ìwé jẹ́nẹ́sì nínú ìwé Joshua bákan náà ó ṣe àìgbọ́ràn Ọlọ́run rẹ̀ níṣẹ́ Ọlọ́run rẹ̀ níṣẹ́ ó ṣe àìgbọ́ràn bẹ́ẹ̀ ni hmm. gbogbo ta ni kò ṣe nìwọ̀nyí. bàbá nínú Olúwa. ẹ máa wí màmá wọ́n ṣe àìgbọràn bẹ́ẹ̀ni ọlọ́run fa ìjọba sọ́ọ̀lù ya bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ojú tó ń wò wá gbogbo etí tó ń gbọ́ wá ibo lẹ ti ń ṣàìgbọràn ẹbí èmi náà pé Fowóṣadé ibo ló ti ń ṣàìgbọràn à ẹ wọ́n pé bóyá lè mi ẹbí èmi náà ẹ pè mí kẹ́ ẹ bí mi ẹ má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá tabà kó má fi bínú o kó ṣe kí ni o kó ṣe àtúnṣe ó bá yín wí ó bá wa náà wí ẹgbọ́ ibo làwa náà ti ń ṣe àìgbọràn àtẹ̀mí àtàlejò mi àtúnṣì wà níkàlẹ̀ ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú lórí àkọ́rí tá a fi ń bọ́ wa látòórọ̀ òun náà ni àìgbọràn nígbà tá a bá padà dé ẹsẹ̀ bíbélì tá à ń kà yẹn orin Genesis láti ẹsẹ̀ kẹta títí dé ẹsẹ̀ kẹrin tá a ti dáni dúró nígbà tá a bá padà dé a máa tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa àní nǹkan méjì tá a máa ń fọlọ́run bí òṣèpẹ́ ó yá ẹjá jọ lọ gbádùn orin aládùn tó fìyìn fún Ọlọ́run ẹjá jọ dókè lọ́hùn.